كام أبا كجيني وغاز نحن كوصولة لجانا فإذا ما هنا أن أسباب دخول الجنة أو فقادين يجيرا الجنة حقا جلالي وحقا نوبي هنا لصحة العقيدة والعمل حاجة وكين لا لا فيها كده يكين هذا رسالة تاسي لأن الله الله سبحانه وتعالى صلى الله عليه وسلم آية قالوا والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون Ọlọ́run ẹ̀rọ àwọn ẹni tó ń nígbàgbọ́ lódòdó. Kìí ṣe ìgbàgbọ́ yẹn nìkan, wọ́n tún ṣiṣẹ́ dáadáa. ní ṣe ẹgbẹ́ àwọn ènìyàn àti tábìlì jẹ́ náà ni wọ́n ẹni àlùjànnà ni wọ́n ṣe ọmọ òkèèrè àárọ̀ ìlú. Wọ́n sọ wá sílẹ̀ lọ gbére. Ẹjọ́ pupa alákọ̀ọ́kọ́. Nínú òkùnfà tí yẹn ní wà àlùjànnà, òun náà ni àtàkùwà ẹ̀rọ ọlọ́run. Kálọ̀ سورة آل عمران وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض اللهم صل يا lọ́sùn bí àforíjì yọ wà látọ̀dọ̀ ṣẹ̀dá yín àti àlùjànnà kan tó fẹ́ pé fífẹ́ rẹ̀ ó tó gbogbo sáná àti rẹ̀. Àlùjẹ́lẹ̀ yìí, àwọn tí wọ́n fa ilé ìkalẹ̀ fún àwọn ẹni tí ń bẹ̀rọ ọlọ́run. Ọbẹ̀ ìgbẹ́ mú ìgbẹ̀dẹ́ yẹn ní wà lùjẹ́lẹ̀ ni àtẹ́kùwà ṣe ọlọ́run. Èèyàn máa fi máa ṣe ọlọ́run, èèyàn jìnà títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tànẹ́bí tọ́lọ́lọ́ wá nínú ọ̀sẹ́lá alọ́dúnbá tó lè dá ayẹlẹ́ kẹtàlá Ibi tọ́lọ̀ àwọn bá tí ó ròyìn àwọn ẹlẹ́gbẹ̀ ọ̀rán yóò ti ẹnlá àwọn ọ̀rọ̀ Alálà ọlọ́run ọba ni ká fún pẹ̀lú ọlọ́run ọba ti fi ẹni yóò sọ bá tẹ̀lé sọ lọ́run ó fi bọ́lọ́run ti kí ó fi sí bọ́lọ́run ti kí kò ní ti ọ̀rọ̀ tó rà ẹni tó bá tẹ̀lé tó ti ṣe ọlọ́run ọba ìyẹn ní gbogbo táàmì mú wà tóbi pálọ̀ jẹ́sẹ̀ ó jọ ọ́ máa sẹ̀ lábẹ́ àwọn tó bá wọnú ẹ̀wọ̀n a máa gbé bẹ̀ lọ gẹ́rẹ́ ìyẹn tún gẹ́rẹ́ ìjẹ́ tó tóbi nínú okùnfà tí yẹn fi rálù jẹ́ mẹ́wọ̀ òun ni àlè ti záàmù tí yẹn bá ń tẹ̀lé tọ́lọ́run tó ń tẹ̀lé tàbí tọ́lọ́lọ́lọ́ àyọ̀sọ́lọ́mù tó dúró rọ́ọ̀tù wọ́n bá ní lágbájá wà mọ̀ ìtẹ́sì ìyẹn ni pé ní gbòòjò pípẹ́ ẹ̀rùn ní wọ́n dá láàmàá ṣe ní dáadáa yìí náà láàmàá ṣe èèyàn ní wọ́ọ̀lù èèyàn ní jẹ́ ìṣẹ́ẹ̀sì èèyàn ní wẹ̀ẹ́sì ní ọ̀rọ̀ pé jẹ́ ń àlẹ́ ń sì záàmù nínú bí wà lójẹ́ náà ni. هو أنه حديث اسمه البخاري كل الجادي أبي هريرة رضي الله تعالى عنه وأنا رسول الله صلى الله عليه وسلم فكل مسجد يدخلون الجنة إلا من أبى gbogbo ojú ọdún pátá ni wọ́n wà lè jẹ́ ní àfẹni tó bá kọ̀ tó ló mọ̀ ọ̀rọ̀ wọ́n á nílò jíjẹ ọlọ́mọ ń yàrá ọlọ́lọ́ àrẹ̀sẹ̀lá ń ta ní ọ̀sán tó wọ̀ ọ̀rọ̀ jíjẹ ọlọ́mọ níbẹ̀ ọlọ́wọ́ àrẹ̀sẹ̀lá mọ́lẹ́ àtọ́ àní ẹjọ́ bá tẹ̀lé tẹ̀lé ànẹ́bì àkàlà lè tẹ̀lé mẹ́ta ó tó máa wà lùjẹ́ náà mọ́lẹ́ àtọ́ rí ẹjọ́ bá wá ya pẹ̀lú ànẹ́bì kọ́dé àbá ọdún kan ní ẹ. nínú ògùn bàbí ẹbí wà lùjẹ́ náà ọlọ́run ọba òun ní àlùkù káàdì ìjagun tó jọ ọ̀nà ọlọ́run ọba ní ìrẹ̀ ó dàbẹ́ mi ọlọ nínú ìjọ ọlọ nípa ọlọ́run nínú ilé ẹbí rà lùjẹ́ náà ọ̀pọ̀ áyà ẹ̀wà yá ẹlẹ́ẹ̀kejìlá sọ́tò sán èyí áyà ẹlẹ́ẹ̀kẹwà sí kejìlá. Ọlọ́run ní hálà àdúgbò fún àìlà àtijọ́ arábìnrin kí fún mi ní àdáàlè láàyè. Òmìnú rẹ̀ láàárín ورسوله

kí ló wò náà ẹ nígbàgbọ́ sọ́lọ́run ọba àlèyé márùn ìmọ̀ràn ìṣẹ́ mímọ̀ ẹ nígbàgbọ́ sọ́lọ́run ọba nígbìmọ̀ ìnáàrùn wọ́n sórí yìí ẹ bá fọlọ́run ọba gbọ́ pé àṣẹ̀dá mi olùríkàbá mi olùgbèsè mi olùdarí àlámọ̀rí mi lọ́lẹ̀ lọ sí jọ́sí ọ̀rọ̀ súnmùsì yìí ẹ̀ẹ́dà mẹ́rin lọ sọlọ́lọ́wọ́ àìlú ọ̀sẹ́lá pẹ̀lú wípé ẹgbà fún ọlọ́ni wọn tó kú wá ní òsì ẹ fi tẹ̀lé fún níbi àtẹ ẹ jìnà sí má ṣe rẹ̀ ẹ sì ní sí lọ́hùn àdúgbò bá ṣe lórí kìí látòrí àwọn àndẹ̀bí sọlọ́lá àlùsọ́lá òmìnira dínláyì ẹ̀ẹ́dì gbàgbọ́ sọlọ́run ọba wọ́rọ́ tó lè ẹ̀ẹ́dì gbogbo òṣìṣẹ́ rẹ̀ lọ. àti iṣẹ́ tó máa wá jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú àwọn ọdún ti ayé ìjọba lọ́dún ẹ̀jagun sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ẹni yìí tó dàbẹ́ ni ọ lọ náà. ìyẹn ló lórí fún iṣẹ́ bá ti jẹ́ ọba ìkó yé yìí ẹ bá wá sí bẹ́ẹ̀ kí lẹ̀ sàn bẹ́ẹ̀ gbà àkọ́kọ́ ẹ̀sán lórí wípé ẹ̀kọ́ owó lówó ní ọ̀la inú náà yà yẹn sọ́lọ́run ẹdúgbò ànàbì lọ́wọ́ ọmọ àlẹ́ ọ̀sẹ́lá ẹtún wá ti jihad akọ́kọ́ ẹ̀sán òun ni bọ́lá ọba máa forí àwọn ẹ̀sẹ̀ níjì àkọ́kọ́ ni ẹ. yóò fún wa mú ìwọ àwọn àlùjẹ́ náà ẹgbẹ́ tó fi bá lùjẹ́ mẹ́yìn ojú máa máa sẹ̀ lábẹ́ ẹ̀. Ọ̀tọ̀ nílẹ̀ wà náà ló jẹ́ náà yẹn, ṣùgbẹ́tù wá láwọn fìdí pé èyí ọmọ tó ní tó yẹn nínú àlùjẹ́nà ọjọ́ orí èyí dáadáa nínú ààyà nínú àlùjẹ́nà tó fi gbọ́jẹ́ ìṣòro fún ọ̀yà. Ìyẹn jẹ́ ìrìnjẹ tó fi ká nínú ọkùnrin àdéyàn bí àlùjẹ́nà àwọn ni àtàwọ̀rà ìrònú gbé wà ní. a máa ń sọ fún ayé pé àlè ìṣèlú ààrùn òun ni kí ni ẹ wá forí sí ẹ̀sẹ̀ tó ti lọ àtàwọ̀rà sùn tí o ní ẹ̀fẹ́ dáwọ́lé kó yẹ ẹ wò dáadáa kó tó bí ó ké ọ̀rọ̀ ló fi wà lọ́ba jẹ́ bí kó ṣeré. Nígbà tó Mariam Aya sẹ́fì àbà níbẹ̀. Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ìgbà tó ròyìn àwọn ẹni lílá. Ọwá ń sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀. Ìlànà ń sábà wà صالحا فأولئك فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. آية ضمت Òun ni Bàkàlábà. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ nígbà tí ní wọ́n tún àdọ́rùn Ọlọ́run nígbà táwọn ẹni ilé lọ àwọn ẹni tí wọ́n tó wá di àrólé kí náà táwọn ẹni tí yẹn ń ṣe wọ́n yẹ kí wọ́n bọ̀rọ̀ kí ní bí wọ́n ṣe rárá rà fún ẹgbẹ́ ẹ̀kí bọ̀rọ̀ ni ọ̀yà Àtún ayé nìkan ni wọ́n ń tẹ̀lé. Ọ̀tọ́ ọ̀pàá ẹ̀rọ ọ̀rùn ẹ̀kọ́ jìra. Ayọ̀ ọlọ́run gáyù yẹn òun náà ni wá dín ní jahannam ọ̀gùn kan ní nínú náà jahannam ẹ̀ láti wọ́n sí ọ̀rọ̀ wọn á sọ pé ńlá Àyàfẹ́ tó bá ronú ìwàdà tó wọ̀n jẹ́ kan lára ẹni tí ìmá ń fi rẹ̀ ọ̀jẹ́ kan lára ẹni tọ́tẹ̀ lé adùn yòròyòrò ayé. Ọ̀pẹ tó bá ronú tó àdà wá ámọ́nà ó jẹ́ sí gbàgbọ́. Ó tún wá ṣiṣẹ́ rere. Ọlọ́run ti tẹ́rù àwọn ènìyàn ló máa wà lóṣẹ́ náà. Ọlọ́run ti tẹ́rù àwọn ènìyàn ló nínú òkùnfà tí yẹn tí wà lè jẹ́ náà òun ni àyè sì bá mọ́tù ìjọ́lọ́gba nínú tẹ́yẹn sí rárú jẹ́ náà wọ̀ nìyẹn ẹlẹ́kùn kí láǹfààní ìmọ̀ ni rọ́wọ́ nìyẹn ọ̀rẹ́ pé bá tẹ̀ lásán ní ọmọ àṣẹ kí ni bá tún ṣe àti lókùn tí ó ṣe ó gbé látòkì jẹ táwọn kékeré lẹ́la àfa fi sọ wípé ṣírúkú àwọn tó wà láyé tó ti ó ti táwọn ọ̀sẹ̀ bọ́ gẹ́gẹ́ lọ kọ́ra àwọn ọ̀sẹ̀ bọ́ gẹ́gẹ́ àsìkò tára bá jẹ̀ wọn wọn làwọn ń tẹ̀ bọ̀ kára bá fi ni wọ́n báyìí kára ọ̀gbìn lọ́wọ́ ẹ gbogbo àwọn eléégún ọdún olóró ọdún ẹ̀rì àsìkò oṣù ni wọ́n bòrò oṣù púpọ̀ ọ̀sẹ̀ jáde gbàtàrà tẹ̀ ọ́ làwọn ọ̀rẹ́ ti kọ́ ẹ náà ọ̀sẹ̀ lọ. ẹ wọ àwọn eléégún ọdún àsìkò tó fi eégún ọdún fún àsìkò tágbàdo tútù kájẹ ìjáde ni wọ́n lè ti sàpá lábẹ́ àtẹ̀wà ìgbà yẹn òun ni wọ́n fi gbogbo ọgbà tá à ń sọ pa àwọn ojú òyìn àwọn oúnjẹ ọlọ́run o ẹ wá rí àwọn àwọn tí ń ṣẹbọ lásìkò yìí ni wọ́n lè jà àwọn ọ̀ṣẹbọ ẹni lọ ọjà tí dókítà ti sọ̀rọ̀ máa dé ìlà ìlà owó tó fẹ́ lọ fi ẹlòmíì yàtọ̀ sí àlá ẹ̀rù tó burú náà gbàtọ́ bá dẹ́dà sí ìrìn tí wàá ti kú ìlú gbà kí nira fún ọmọ bá dẹ́dà. عمن يجيب المضطر إذا دعاه ويكشف الصور ويجعله خلفاء إله مع الله Ẹgbẹ́ ìwé lára bá ní ẹ̀sìn ẹ̀ bá pè bá yọ jẹ pé tó lọ ẹ̀dá pè. Kí a lè gba burúkú òfin èèyàn. Kọ́lọ́hùn mi ń bẹ̀rẹ̀ lọ́lọ́hùn yẹn bẹ́ẹ̀ ká fún àtijọ́ tó kù àlẹ́sìkáàmà ìlọ́dọ́gba nígbà tó le tó ti wá nínú ẹ̀kọ́ tí a bá ṣe àlẹ́bìsọ́lá àtàlálọ́dọ́ fún àpá àfúnná àmọ́ àkláàbí tó ti wà nínú ẹ̀kọ́ tó ẹ̀ka àti wà ní káwọn wà kékeré. Síbẹ̀nà fi sàárọ̀ ìlọ ìlọrin ìrọ̀lá yàrá ìgbà fi ṣíṣà mọ́lọ́wọ́n ọba nígbà tára bá bẹ̀ ọ́ ọba dàsì kò ní ọlọ́wọ́n àmọ̀ rẹ̀. Ìwájú déédéé nú ẹ̀sìn òdúdó kú ni òru kú ni kókó náà ni kí ẹ má fẹ́ lòmí ìsọlọ́run ju àlá náà lọ. Ìlọ òkùnkùn àfihàn bí wà lójá náà ni. Ẹ lọ fún tọ́lù ìlà láyà àtẹta láti kẹrìnlá níbi tọ́nà ọ̀la tí ń ròyìn àwọn tó tó déédé àtẹ̀sán wọn rọ́tòlù àtọ́jú. Ọlọ́run bá ní dájájú àwọn ẹni wọ́n sọ pé àtẹ̀dá wa ní àláà ní gbogbo ọ̀gá. Ó mọ̀ ọ̀sán ọmú wọ́n wá tó lórí bẹ́ẹ̀. ìfá yóò fi jẹ́ káwọn ẹni èrò tí ó fi ọ̀ṣẹ́ bá àríjọ lọ fún Àwọn yẹn lẹ́ni tó máa wà lè jẹ́mẹ̀, wọ́n máa wá gbébẹ̀ lọ sí rí. Ìyẹn jẹ́ sẹ̀rọ wọn lè jẹ́mẹ̀, òun náà kí ẹ wá mímọ̀ láti fi ojú rẹ̀ ọlọ́run ọba sùhánà ní ọjà àárá. Àlìmọ́mù Ẹni tó bá rìn ọ̀nà ẹ̀sán tó yẹ pé ń wá ẹ̀sìn. lọ Ìlọ́nà tọ́sọ̀ yọ lọ́n tẹ́sì máa jọ òkú tí ó rọ́ mẹ́rin gàdá lè fẹ́. Àwọn àjùlọ ní ẹ̀bá wá mímọ̀ ẹ̀ lórí ọlọ́run ìmọ̀ ẹ̀. Nínú okùnfà, èèyàn bí rá lójẹ́ mẹ́wọ̀, òun ni bìnà òyìn máa ń tẹ̀sì ikọ̀ mọ́sálásí. Ikọ̀ mọ́sálásí. Ààrẹ, àbáwọ̀ ọ̀gbọ́n náà, ọjọ́ ọlọ́run ìgbàlá àṣà. حديث الإمام البخاري وغيره أفعل من قال النبي صلى الله عليه وسلم من كان مسجدا لله أنا بقى مثلا تقول الله الله لا تقوم الله في ما قام مثله قوم كان الله له مثله في الجنة الله ده ما قوم لما يقول لنا نجينا قالوا جنة túmọ̀ pé kó bá ti mọ lògùn ọmọ ọlọ́run kọ́ ní kúra káàlì mọ bí kẹ́ẹ́sì tó ẹ mọ̀ òǹfẹ́ẹ̀lì ni òǹfẹ́ẹ̀lì kárátọ̀n kárátọ̀n òǹfẹ́ẹ̀lì àbáwọn nǹkan àkọsẹ̀ níta sẹ́wọ̀n fún fẹ́ẹ̀lì kàlàmì ní ẹ̀rọ àrí àwọn fẹ́ẹ̀lì kàlàmì bá wà ní àtúntì àyẹ̀nà ìsọ̀rọ̀ àwọn fẹ́ẹ̀lì kàlàmì hòtẹ́ẹ̀lì kan náà sì ní ìyàwó bá kì í níbà yàrá kọ̀ọ̀kan náà wọ́n sì fún yẹn lẹ̀ wọ́n lọ pé ẹni tí wọ́n bá fún yẹn ló fẹ́ lè gbé níbà ìwọ́n fún ní ọ̀fẹ́ lè ní Àbújá ọwọ́ àjọra wọ̀lé ńlá yìí lọ́sà mi ìgbà àyà ilé la fi sílé ní ilé ìtẹ́gbẹ́ ilé nínú ìgbà yẹn fi wà lójú ẹ̀ lọ́wọ́ nínú ìgbà yẹn fi wà lójú ẹ̀ òun ni ọ̀sùn ọ̀lọ́kọ̀ ń pè wà dáadáa ọlọ́run kò tún lọ́wọ́ lẹ́sùn pẹ̀lú ìmáàlú. Ànábì sọ́lọ́ lọ́wọ́ ààrẹ ìlà ọ̀lá ànẹ́sì àyìn lẹ́yìn èmi ò mọ̀ ń pìyàn ní àfihàn ilé kan ti àìlẹ̀ ìjẹ́nà pé ìpínlẹ̀ òkè àlùjẹ́nà ní lọ́jà jù lálùjẹ́nà lọ́sọ̀ òfin máa rí. Mọ́ta ló fi léyàwó lé mọ́ ni a kò ẹni tí wà lọ́la dáadáa. Ní ẹ̀ máa wo láwọn yẹn ń ṣe o. Ní àbùdá wọn tó fẹ̀yìn. Ní ọ̀bìdá láwọn. Ní ẹ̀ máa ṣe obìnrin lọ. Láwọn yẹn fẹ́ kó báyẹn ní sínú òbí ní gbélé lọ́dọ̀ alálùjẹ́ náà. Nínú ohun tí èèyàn fi rí àlùjẹ́ náà wọ̀, òun kẹ́rù kò ní Wọ́n fà. Ọ̀sẹ̀ ti òjì lẹ̀ ọdún wa fẹ́ tó tó ọlọ́run ọlọ́run ọlọ́run yìí ànímọ̀ fún láti ilé ìbẹ́yìí ti ń fi ìjẹ́nà fẹ́ni ẹ máa rí lẹ́kẹ̀ láàrín ìjẹ́nà alọ́dọ̀ wọn ní mọ̀ ń tààrọ̀ kẹ́lìrọ̀ àìkánà ẹ̀sọ̀ ẹni tó pápá pàtì kódà ó fẹ́ lórí òṣìṣọ́ lọ́wọ́ láwọn kàmí ẹ̀sìn nínú òkúradé ẹ̀rọ àlùjẹ́nà lọ́wà ní ẹ̀pàrọ̀ ìjọ lọ́wọ́ lọ́wọ́ wípé onímọ̀ tó fún yẹn láti yẹlé ìbáyé sì ń fi wá papọ̀ ìjẹ́nà lẹ́nu yẹn máa rí lè kẹ́ láàrin àlùjẹ́nà ní sí yẹn máa wá alóbílẹ̀ ni ó ní màá nǹka ọjà lè kẹ́lẹ́ta wà nǹka àjàmọ́ ọ̀fìà ẹ̀ńtọ́ parọ́ tó dà kó ti bá wàdà ẹ̀rẹ́ orí ìtàgé ọ̀gá ọ̀ máa mọ ìwọ kú lẹ́wọ̀n ẹ̀rẹ́ tó ní ìbáyọ̀ ọ̀la ẹ̀ ti ń kọ́kọ́ àmì tí wọ́n kọ́ kíló rẹ̀ sí ọ̀nà náà tó kíwò ní máa fi wọ́n máa parọ́ olóhùn láwàdà. bákan náà إنه وضيع في راب الجنة هنا المداومة على التحضر عند كل حدث ọjà tí ń gbé èèyàn máa ṣe ìmọ́ra ìtúrímọ́ ìmọ́ra ní gbogbo ìgbà tí èèyàn bá ti ṣẹ́kù lọ́dọ̀ àlábá tí ń gbágbára láì ní ọdún tó wà fún mi lọ́ọ̀kùnfà rẹ̀ lẹ́nu كما جاء قال بلال بن رباح وسجد في طبق الأجوال مسجد بلال بن رباح رضي الله تعالى عنه إذا الله صلى الله عليه وسلم لو دوروا الزعفاء بما بذل حواس بلال إن أرد العمل iṣẹ́ àṣepamọ́ wo ló ń ṣe. Báwọn rẹ̀ fi rí báyìí. Ìlànà ni a ọ̀dọ̀ ọlọ́run tara àlè. Ṣé a rìjà là àmọ́ iṣẹ́ àṣepamọ́ tó ń wọ̀ fún òun ṣe o oṣù mọ́rọ̀. Onígbé òun ò sì mọ́ láyé. Lójúmọ́mọ́ ni o, àbí lóru ni o, òun lè ṣe àlọ́ àlágbá báyìí. tó wọn ní lẹ́yìn àtọ́lọ́mù bá ní ọ̀rọ̀ lọ. Àjùlẹ̀ tó kọ́ kó ọ̀gbà táà fà tó sì Ìjọba àjá tó sábà Ọlọ́lọ́ náà. Omi kí ni a máa láti máa ààrẹ tó lè adáàrí ìgbòkó ọjà tí wọ́n bá ti ṣe rí ẹ̀yàn bí ẹ̀ṣẹ́ ẹ̀ nínú ọkùnrin àti ìwọ̀n ẹgbẹ́ rà lè lẹ́nu àwọn náà ní ìmáa lọ máa bọ̀ máa lọ mọ́sálásí kí ẹ lọ láàárọ̀ ọdún ló wà yọ lọ ẹgbẹ́ tí máa ń tẹ́jà náà lẹ́kọ̀ọ́ kan ọ̀pọ̀ sábẹ́ ilé ìyẹ̀wò òjíṣẹ́ ọlọ́run tọ̀lọ́mọ́ àlùfẹ́lọ́ wọn ni ẹni yóò máa ń bọ̀dá ẹni ọba dájú lọ sí mọ́tálásí àwòrán ọ̀hà àbọ̀dẹ̀ lọ látàálẹ̀ àádọ́lọ́ lẹ́rú òjíṣẹ́ náà ọlọ́run máa pèsè kálẹ̀ fún ìǹkẹ́ tó ti bá nílé ìsàlàyé rẹ̀ ní òdàrà ọ̀rẹ́fẹ́ ló wọ ọ̀gá rẹ̀ lọ́lọ́run gbogbo àti sọ́lọ́ sípẹ̀ náà kò bá dín ẹgbẹ́ wà lónìí náà wà náà kò bá dín ẹgbẹ́ wà lónìí náà tí ó fi wọ̀ wọn ni àti ètò káàrọ̀ mìíràn sì lójú ó lè rí láàyè ha kí n máa fún ipa lọ lọ́pọ̀lọpọ̀ ọmọ àti ìmọ̀ ẹ̀rí àfárá rẹ̀ bí àbọ̀ káà sí àtìláyé ọ̀dí ọlọ́ọ̀dọ̀ tẹ̀lé àgbà ó ní ìmú jẹ́ ní ìfẹ́ bí máa ń tún kẹlá ní ìsọ̀lọ́lọ́ àrùn sílẹ̀ ما ممكن وضع حديث وضع حديث الله يعني انه صحيح هو وعالم وتواصل غير الكتاب أي ما متفقون قال الجنة سلام الله ناقص يشكر الله سلام يعني كما سنأتي على طلب إنه صحابين في والد أو يتحسن المرور ẹ̀rí ànábì sọlá àrẹ̀sọlá ní mọ̀ ní àti àárẹ̀ ìgbẹ́ ìgbà ẹni ọba bẹ̀rẹ̀ ìwò lójọ ọ̀dùn ọ̀làmúyárúkú òsì làjẹ́ ọlọ́mọdéwọ̀n kò lè jáde tó ń lóògbé láti ọlọ́run ọlọ́jà àyẹ̀wò bí ìwà dada ti ọ̀hún ìkànnìyà òun tó ń lẹ́sìn padà bí ọmọ tuntun bí ẹ̀ṣẹ̀ rẹ̀ وطبعا الحج المبرور ليس له جزاء الا الدم في بين بعض هذا يرجع يسوي تجربة وانو لا نرجع. سنقوم على جسم قراءة آية الكرسي قراءة آية الكرسي ما جاء الكرسي نقرأ كل صلاة ẹ̀rì máa nẹ̀lẹ̀ tó láàrín aláǹdọ̀ ìlà ayáàtò ìfòsí yìí tí gbogbo parí ìrùn kò sí tó wà láàrin ẹ̀ka lè jẹ́ nà lọ àbá ìpínlẹ̀ wà lọ lẹ́nà nínú ọkùnrin àti ẹ̀rí wà lọ lẹ́nà ọlọ́run tó láwùjọ lọ́dọ̀ ní yóò sọ bá lè fi wákà tó ti là. Yàtọ̀ sí wọn rẹ̀ báyìí lọ́wọ́ ọ̀bọ̀dá fún ọ̀bẹ̀ ìgbà ìṣèlúfẹ̀ẹ́. Èbìdì ilé ìgbà ọlọ́run bẹ̀rẹ̀ sí akọ fúlàní. Nínú òkùnfà tí yẹn rí wà lè jẹ́ wọn làwọn fẹ́ la fúnfẹ́ máa tẹ̀. Ìgbà fún kálámù. النبي صلى الله عليه وسلم بأوصي السلام كما قام كلامه وأطعم الضعف أفنوا لمن وصلوا بالليل والناس نيام إذا كانوا لولو لا دعوا يجلسوا تدخلوا جنة ربكم بسلام هذا هو الجنة تدعي ولا أفلام لو تقابلنا بوالي الجنة àṣírí kò wá bẹ́ẹ̀ o. Ní ẹ̀ máa sọ̀rọ̀ sọ̀rọ̀, ọmọ àbí àlùkáwà ni. Àti pamọ́ kí ni ẹ sọ? Kí ni ẹ sọ abẹ́ kọ́ máa fi balabala? Kí ni ẹ máa rẹ̀ sílẹ̀? Máa wò ó wò. Ìjọba ń sábì wọ́n làmì ìsọ̀lọ́ wọn àṣàlá ń gbọ́dọ̀ ìṣe ìmọ̀nù wọn ní títà. ẹ̀yin náà fi ẹfun mi láti èrè pé mẹ́fà ẹ máa ṣe kíkẹ́ ẹ̀yin máa ṣe ẹ̀sọ́ fún mi gáàsì. lọ́dọ̀ ara yín kí ni à ń kó ṣe lọ́dọ̀ ara yín èyí gẹ́gẹ́ bí lọ́kàn kalẹ̀ kẹ́ fún mi láti èrè mẹ́fà ní ọdẹ fún yín láti yè lé ní ẹwà ìjẹun ẹ má gba ìyẹn láti ṣe mẹ́fà rẹ àkọ́kọ́ wọn kò gbogbo ìdá àtìdásùkò ẹ bá fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ ó sọmi ara ìkejì wà á ó fún ìdá wa àtìsọ ẹ bá fẹ́ ká àmì ẹmu sẹ ìkẹta wà á dùn ìdá sọmi sọmi wọ́n bá fi nǹkan sọ ní ẹja padà fẹ́ni tó ní tó fi fi sọ ní. ìkẹrin wà máa fi òkúrú jẹun abẹ́ ní ẹ̀sọ́ ẹlẹ́bùdó kàràkàrà ẹlẹ́tọ̀ọ́ ní ilé ìlú ìdáhùn ọ̀gbìn tí ó rà ní sọ̀rọ̀ bò ojú ní ẹ̀rẹ́ lẹ̀ ẹ̀ má gbọ́ ojú ẹ̀ lẹ́tọ̀ọ́ lágbẹ̀ náà ìkẹfà wọ́n fún ìfowóra ìgbéyàwó ẹ̀kọ́ wọn lọ́wọ́ má fi ta ìdá táwọn. nínú òkùnfà ní ẹbí wà lóṣẹ́ náà ọ̀rọ̀ yìí kò ní. tóbìnrin bá ti sàwọn nǹkan báyìí obìnrin máa wà lóṣẹ́ náà. ìdá àkọọ́lẹ̀ ti máa ń lò bá tó ń ṣàrọ̀hà ààrẹ oṣù ramadan ha bẹ́ẹ̀ tó sábẹ́ ti kárakára wọ́n àtọ́ àti kí ẹ tọ́jú ọmọ mi mẹ́ta bàbá ju mẹ́ta tó lẹ́yìn ìgbàlódé ìjẹ́ mẹ́wàá ni o. Ẹ̀rí iṣẹ́ náà fún wa lọ́sọ̀lọ́ nínú àdéjà àdàtì ìmáàlú lọ́jọ́ lọ́wọ́ rẹ̀. Ẹlẹ́ni tó bá ní omi ọmọbìnrin mẹ́ta, àbáǹtí mẹ́ta, ọgbẹ́ wọn náà wọn bá ń pa wọn, ọmọ ojú tó wọn. Ẹ̀rí sọ̀rọ̀ àtọ́lá ń tẹ́ irú tẹ́ ẹni yẹn. káàní wà ní ìṣèlú jẹ́nà kàkàdà wọ́n tó máa wà pẹ̀lú ìlànà jẹ́nà báyìí wọ́n aṣáárọ̀ ọwọ́ atọ́ka pẹ̀lú àwọn ọmọ nípa rẹ̀ mẹ́rin wọn lọ́nà ìdílé nínú òkùnfà ní ẹni wà lùjẹ́nà ní pẹ́pẹ́ kàfáàlà tó yẹ kí ìtọ́jú ọwọ́ orúkọ. Àníbi sọ̀rọ̀ lọ́wọ́ àrùkọ́lá wọn ni Anna ọ̀gá àfihàn ìyẹ̀kẹ́ àyẹ̀kẹ́ الجنة هكذا فقبل الثاني ولا تبني عدم طبعا تجو أمورك عجو فتنة الجبال الجنة نقطين أجواء الجنة أولا لما لو في الله عليه ṣíkẹ́ yẹn lọ fi ọmọ ọ̀yá rẹ̀ ó torí ìtọ́lọ́ tọ́rẹ tọ́bẹ̀ èsì kánú dáadáalẹ̀ olùsèṣẹ̀ náà fèsì ọlọ́sọ̀ fún àǹtẹ̀ta ìdùnnú fi jẹ́ tiẹ̀ وطاب موسى لنسونك وتبوأت من الجنة منزلا هذا تلي بفقال طاب فكثر من أهل الجنة أهل إنه قفادين في أهل الجنة وعميتي في أهل الجنة فإذا مسلمين يسعد قوال الجنة هذا جاء ما يوعيان ìgbà tó kéré ní ọgbà àtẹ̀lú pọ̀ sí kéde báyìí lọ. Báwọn ẹni tí wọ́n ń lo ìwárì kan ṣe lè ní ẹ̀wọ̀n ọ̀pọ̀. Oníkíni máa tó ti káàdù wá gbogbo ọba lòun ẹwà. Kí àwa lè ṣe láti tẹ̀lé. Alhamdulilayi mẹ́wàá. Aláàbò agbára náà fi ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ nínú ẹjọ́ mẹ́wàá. Ẹ̀rù ọ̀sán ara ó tóbi ó sì lè sábà dáàbò lọ́dọ̀ fún àyà. Bákan náà, ilé ọkùnrin àníyànjú wà lè jọ́nà. Àwọn náà ni kí ẹ dé ìyànfẹ́lẹ́ nínú kátàkárà. Àníbi kọlọ lọ́wọ́ àṣẹlá, ó ní ọlọ́run mú ẹnìkan wà lè jọ́nà, arákùnrin kan, ìyànfẹ́lẹ́ yìí máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọfẹ́ rà ọfẹ́ tà ọfẹ́ tu gbèsè ọfẹ́ tu gbèsè ó sì wà lùjẹ́nà torí rẹ̀. nínú ọ̀pọ̀ àti ẹgbẹ́ wà lùjẹ́nà òun ni ẹ̀jẹ̀ oṣù amẹlẹmọ́ àfihàn kí ẹ máa kájú kúọ̀ lọ́sẹ̀ ẹni tọ́jú ó ní sọ̀rọ̀ ẹnì kan jẹ́ ìyẹn lọ́wọ́ ní èyí kú fi pé ọ̀fẹ́ sàn kò ìlànà ẹ sílẹ̀ ọlọ́run ìdájú nígbà ọkùnrin yẹn lọ́dún àlùjẹ́ ẹ̀jẹ̀ ní kí ń jẹ wá lọ́wọ́ ẹ̀jẹ̀ ọba ti rí ẹ̀sìn ilẹ̀ ọ̀ ìṣẹ̀lẹ̀ lọ. ọlọ́run ti padà lọ́dún ìjọ ọ̀lẹ̀ náà àlùjẹ́ mi. ní ẹgbẹ́ wà nìyẹn òun ni ní ẹ̀rọ bá عليه رحمة الله من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال الله صلى الله عليه وسلم من